àwọn gbọ́ pé ó lè bọ́ sọ́jọ́ sátidé ó tẹ̀ sí dájú yóò bọ́ sọ́jọ́ sátidé táwọn lè tẹ̀sí yá àbáwọn òbí sí. akọ́kọ́ ni pé hadithi tó ní káwọn tẹ̀sí yá lọ́jọ́ sátidé ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tó kẹ́sì tó fi kankan sẹ̀rí á jẹ́ pé ọ̀rọ̀ sí lórí ẹ̀ yóò kọ́ fẹsẹ̀ nílẹ̀ bàdìjà tó bá fẹsẹ̀ nílẹ̀ láàmú sọ̀kan yìí alhamdulilayi rahimahullah wọ́n mú àdéhùn yẹn wá nínú bulugul mọ́rọ́ nígbà náà sọ̀rọ̀ máa ní sílẹ̀ sọ pé ẹ̀kọ́ lọ sí síámù yóò mú sẹ́t yàtọ̀ sí ìtọ́nà wọn bá ti lọ́ràn ẹ̀ lórí léyìn lórí a sì mọ̀ pé síámù tó dọ́ràn ẹ̀ wọn náà níbi síámù Ramadan àti kàfàrà bákan náà an-nadhr àwọn eléyìí wọn máa ń jọ́ràn ẹ̀ adéke tó bá bọ́ sí sátidé eléyìí òkúrò tó bá wá dídọ̀ sátidé sẹ́nìkan nù ní ọ̀bá rí tí ó jẹ láti fi hàn fún òṣèṣù yá àyàfi èkó rírà ọ̀pá àyàfi èkó ojú ọ̀pá láti fi ṣe àmì fún òṣèṣù yá àdéhùn yẹn. والحافظ رضي الله خمسه الإمام أحمد أبو داوود النسائي ابن ماجه الترمذي ولا غير من ورجاله ثقات هو ذلك أقول سجون كسب وكذا غير أنه مضطرب يتصيب به حديث جلوس ثلاثة أو في سواد السمع السمة من السمة حديث wọn náà ní alẹ́tọ́rọ̀ wájú àdéhùn ní bíbí lòkòlòkò bíbí lòkòlòkò yẹ̀kúnú fi sàn náà tẹ̀má yẹ̀kúnú fi mẹ́tẹ̀ ó lè jẹ́ kọ́nà tó gbà wá ilà àbùkù yẹn ti gbà ó sì lè jẹ́ kọ́rọ̀ tó gbà wá òun náà lórí rẹ̀ ó sì jẹ́ sábà bí kan ti máa sọ àdéhùn ti bọ̀ àyè sábà bí mi òun náà tún ní pé àǹkárọ̀ hù màálé kù. Imam Malik kọ Abu Dawud olókpọrọ wa lọ́rọ̀ Imam Malik lórí hadithi faqala innahu kadhib Imam Malik ní rọọlì Imam Malik ní ba kéésè kéésè Ustaz Malik Imam Malik ó ní rọọlì alimami Abu Dawud rahimahullah tó nà gbọrọ wa lọ́rọ̀ Imam Malik yẹn Abu Dawud tó ní tírà yẹn ó nà wá sọ pé innahu mansukh tá a bá tẹ̀ sọ́kọ́ fẹsẹ̀ yẹn lẹ̀ wọ́n ti parí ìdájọ́ rẹ̀ ti parí. táwọn olùmọ́wá táwọn amáni àwọn wa sọ pé tó bá tẹ̀ tó bá tẹ̀ yàtọ̀ sí ìtàn tuntun innahu hadithun shad tó bá fẹsẹ̀ yẹn lẹ̀ gan shad shad onáà láti ìdìtọ́ fẹsẹ̀ yẹn lẹ̀ wàlẹ́ ìkíni ẹni tó gbà wá tó ti bó ṣe tó lódodo wọ́n takọ̀ àwọn tó tó lódodo jùlọ. ما رواه الثقة مخالفا به رواية الأوثق أبي ما رواه الثقة مخالفا به رواية الثقات تريد كل ذلك يقول الناس أكرمكم الله النبي صلى الله عليه وسلم في أسفق وصفق كما سيسيام وصفق ساتجي في بات صنع قلنا موالين من حديث كوفة ثانية سيدي تسيسي أكبر wípé ẹnìkan nínú yín kò gbọdọ̀ dá ọjọ́ jùmọ̀ àti láti sọ̀sọ̀ yà àbí tó bá fẹ́ sọ̀sọ̀ yà mọ́ ọjọ́ kan sáájú ẹ̀ àbí sọ̀sọ̀ yà mọ́ ọjọ́ kan lẹ́yìn ẹ̀ sáájú ẹ̀ yóò mọ kàmí lẹ́yìn rẹ̀ lọ́wọ́ sọ. ànábì yìí náà ló fún wa nù àti ìsọfẹsẹ nílẹ̀ gidi ike àmà sọ̀sọ̀ yà mọ́ sọ àti yóò láhà ìsìn máa ń ọwọ́ sọ wípé ìnáhùnmá yàwó máa ẹ̀yìn nílẹ̀ mùsùlùmí yàwó sẹ́fù àti yàwó àhàd ọjọ́ ọdún nípa àwọn ọ̀sẹ̀bọ yahudi àti nasara wà òhìbò àtúkàlẹ́fọ̀hùnmá ọwọ́ àwọn mi kì í yà pàtó ìdí inú fi máa fi tẹ̀sí yàwó yàwó sẹ́fù àti yàwó àhàd ànábì kì í takò àwọn èèyàn lórí tó bá sọ fún wa pé ẹ̀yẹ má ṣe o fún ọmọ wa ṣe àyàfi títẹ̀lé lòtọ̀ khususiyya bá wà wal aslu fi shari'a adamul khususiyya àfi tẹ́lẹ̀ bá wà. torí ìdílé làwọn ọmọ sọ pé ṣáà orúkọ àwọn àti ìsọfẹsẹ ilẹ̀ ní sáà nàbì sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ sọ̀rọ̀ bí sùn yàmù yóò mú sàkóso lè wà. tó àdéhùn kan wá sọ pé ẹ má ṣe kátẹ kọfẹsẹ ní ló fi lè ṣáà. ẹ̀yin wá sọ pé tó bá má ṣe á nígbà tó bá tó fẹsẹ̀ nílẹ̀ ló tó máa lo gbogbo pé nípa fáyidà náà mọ fáyidà náà wá fáyidà orí nǹkan orí nǹkan ṣubú lé lórí mi until bá fẹsẹ̀ nílẹ̀ odò ó kí ẹnìkan nínú àwọn sọ pé lọ́dọ̀ tó ń parí lọ́dọ̀ nìyẹn mo rò pé yé wa nǹkan tá a dúró àwọn olùmọ̀ Islam yẹn ò lè tọ́ sí fúlù wọn wọn rò pé ẹ máa bẹ́ẹ̀ nínú òfin ṣẹlẹ̀ òṣèlú sókè tọkọ wa ni ẹ lè sọ pé gbogbo àlùmọ̀ ọmọ kẹta àtìgbà tẹ̀yìn tó da yìí ìwọ gẹ́gẹ́ bí da yìí ó túmọ̀ sí pé àlùmọ̀ wà nù àmì ìgbà tí wọ́n da yìí wọ́n tó rí hàn káàdì bẹ̀rẹ̀ látòrí àwọn olùmọ̀ àdìsí ńláńlá ẹ máa ń tẹ́ táwọn àti ìfà àdìsí ní ìsìn eré ni lẹ́gbẹ̀ẹ́ tó máa ń sọ̀rọ̀ irú àwọn al-Hafiz ibn Hajar wọn kún lóye títí nínú kó nímọ̀ nípa àdìsí tó fi jẹ́ torí akọ́nà fún mi mọ́ báwọn olùmọ̀tì ṣe fún ọkọ̀ àti ìsìnyẹn torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí nǹkan kan tó ní kọ́ ọmọ ti sùn yá àwọn yọmọ sí tó bá jẹ́ kójú àràfà ni tó bá jẹ́ yọmọ aṣúra ni tó bá jẹ́ dáṣúra ni àbọ̀ sọ yá àwọn ọjọ́ mẹ́fà nínú ṣọ̀wáàlì ọjọ́ sátọ̀dé náà wà bọ́ sílẹ̀ torí sùn yá àwọn olùwọ́ntì àràfà àṣúra dáṣúra tẹ́tàmín. ṣàwùwá kò sí nítorí kọ́ ọmọ sí torí pé wọ́n sọ fún òṣèṣì sọ pé yé wa tẹ̀lé ìjẹba lẹ́yìn àgbà náà ní sọ̀rọ̀ wá àti tó àrà ẹsẹ̀ ẹsẹ̀ ìwádìíra rẹ ìwádìíra rẹ nítorí pé àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ti yé wa kíkẹ́ ní wá ti sùn yá àmúgbó àràbà ọlọ́wọ́ pẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ nílé ìlọrin àwọn ìlú ẹ̀sìn Islam pọ̀ sọ̀rọ̀ náà làwọn ti tẹ̀lé sọ àmì ẹ̀mọ́ fáwọn èèyàn mi irọ́ lásán ìyọ̀mọ̀ náà làwọn pa irọ́ lásán wọ́n kẹrin ti gbáfa kankan sọ̀rọ̀ náà ẹkẹ kati rẹ nìkan náà lẹ kama gbé ká ẹtọ́ bá ti ta kòkòrò lànà bi sáwọn lẹ́la wọn lànà bi tó bá ti sọ̀rọ̀ kọ́lá tó bá ti sọ̀rọ̀ tó takò nìkan ti gbà yín nígbà tó ń sọ ọ́ láàyè nígbà tó wà mà ní mẹ́tí náà tẹ̀ kó dá rọ́bì nígbà tó ẹ̀rọ wà mà níbi náà lẹ́tọ́ tó kò títí rẹ lọ́nà. eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ kò túmọ̀ sí pé eléyìí náà ó ní máa jẹ́ àmọ́tẹ́ni pọ́ọ́dì bá ṣe mistake mistake mistake jẹ́